والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب حق الزوج على المرأة قال الله تعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وأما الأحاديث فمنها حديث عمرو بن الأحوص السابق في الباب قبله وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فلم تأته فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح وفي رواية لهما متفق عليه وفي رواية لهما إذا باتت المرأة هاجرة فراش زوجها لعنتها الملائكة حتى تصبح وفي رواية قال رسول الله صلى الله عليه وآله وسلم والذي نفسي بيده ما من رجل يدعو امرأته إلى فراشه فتأبى عليه إلا كان الذي في السماء ساخطا عليها حتى يرضى عنها nínú àwọn nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí afẹ́wọ́n tí ra fẹ́ sọ̀làyé fún wa nípa ìtọ́kọ lórí ìyàwó dábàá obìnrin lọ́kọ ọkùnrin fẹ́yàwó bí ojúṣe kìnnìkejì wọn bó ti ṣe gbọ́dọ̀ jẹ àti bó ti ṣe gbọ́dọ̀ rí iná lòfin ẹ̀sìn Islam ti ṣàlàyé. a ń ṣe máa pé gbogbo ìgbà tóbìnrin bá ti di pé ó lọ lé ọkọ ètò ògbésí ayé rẹ̀ kò ní dà bó ti ṣe rí bán tẹ́lẹ̀ nítorí pé ní báyìí ó ti kó lọ́dọ̀ bàbá rẹ̀ ó ti kó lọ́dọ̀ àwọn alámòjútó rẹ̀ ó ti wà pẹ̀lọ́kọ tó o sọ pé wù ọ ọfẹ máa bá gbé ní ìyàwó Islam ó tó báwo nígbésí ayé yín yẹn gbọ́dọ̀ rí wá pé kí ni ó rẹ kí ó sì jójúṣe rẹ kí sì lẹ́tọ́ ọkọ rẹ kí sì lójúṣe ọkọ rẹ tó sì sọ òfin ọlọ́wọ́n ọba nípa eléyìí tó ń pamọ́ yóò ní ìsẹ̀mí ayọ̀ ìgbésí ayé tó sunwọ̀n wàhálà fìtínà kò ní sábà sí nínú ìgbésí ayé rẹ̀ lọ́ọ̀dì ọkọ rẹ̀ àìmẹ́lẹ́yìn àìmọ́pa òfin ọlọ́run tọrọ ma àìmọ́pa má yóò máa bí awuyewuye gbogbo gbà kọ́nùkọ́ ó lè fọ̀ ọ̀dẹ wọn kó fi ṣe bùjókòó tí wàá di pé àní rẹ́dọ̀ fi lórí òróǹro nígbà kan ṣé Islam ó ṣàfihàn kò tó ká sọ pé afẹ́yàwó lásán kò tó ká sọ ọkọ lásán àfi kí èkíní àwọn ọkọ àti ìyàwó kíkọ́ alùpùpù ọmọ kí lẹ́tọ̀ rẹ̀ lẹ́tọ̀ kí lójúṣe rẹ̀ lójúṣe. ní báyìí kí ni ẹ̀tọ́ ọkọ lórí ìyàwó rẹ̀ tó fẹ́? ọlọ́run lẹ́dọ̀ àwọn sọ nínú súrọ̀tì nìṣẹ́ àyà kẹrìnlélọ́gbọ̀n ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'd. وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله àwọn ọkùnrin àwọn náà ló pọ́nmú lérò fáwọn obìnrin àwọn obìnrin abẹ́ ọkùnrin ni wọ́n máa wà ọkùnrin la fi ṣe ọ̀gá fóbìnrin. òfin ọlọ́run ba lè lẹ́yìn kìí ṣe ọkùnrin ló ti ka ara rẹ̀ sọ́ra rẹ̀ di gàba fóbìnrin ṣùgbọ́n ọlọ́run ló ṣe lófin bẹ́ẹ̀ ọsọ ọtún fàánù alukur'an pé ar-rijalu qawwamuna 'ala an làwọn obìnrin ti wá lọ́ńdọ̀ má òṣìṣì dádúró kan tí ò ní padà já sí dábàbùkù nítorí pé ọkùnrin bẹ pẹ̀lú ẹ ọmọ yìí gbàtọ́ bá lọ dádúró ọ̀fẹ́ bẹ lọ́ńdà ọkùnrin kankan má wà á dákàbùkù gbàtọ́ wà lọ́ńdà ọkùnrin kò ní fẹ́ aburú sí ọ kò ní fẹ́ ká gbọ́dọ̀ rẹ wá yọ máa dáàbò ọ lọ́tún lọ́mọdé àbùbù ọlọ́sì iwájú àtẹ̀yìn rẹ níjẹ́ ká burú ọ̀rọ̀ abọ́ ń bẹ̀ kí ẹ ti pọ́kùnrin náà gọ̀ àbí wọ́n dilẹ̀. torí ẹ̀ nígbà tí wọ́n bá ká jẹ́ ìyàwó fọ́kọ ọ̀rọ̀ yẹn ní ká máa pé àwọn ojúṣe wà ilé ìta gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ni àrìjáàl àrí jíǹsì rìjáàl kulluhum qawwamuna 'ala an-nisaa òpómúlérò ni wọ́n jẹ́ fáwọn obìnrin kò sóbìnrin tí èèyàn lè fẹ́ ayé kò sí bó ṣe lè lọ́lá tó kò sí bó ṣe lè lówó tó kò sí bó ṣe lè lẹ́wà tó kò sí ilé yòówù tó ti lè jáde tí ò ní jẹ́ pé ọ̀ǹda ọkọ rẹ̀ ni ọmọ wà. torí náà lẹ́sẹ̀ rí àwọn adádúróbìnrin ẹ̀ rí i pé wọ́n fẹ́ máa gàrú wọn fẹ́ sí under control of anybody ìdí nu tó fi jẹ́ pé àwọn ò ní fẹ́ lọ́kọ. الرجال قوامون على النساء ṣùgbọ́n ìjẹ́ òkú ọmúlérú tọkùnrin náà jẹ́ òkú ọmúlérú lórí obìnrin kìí kà ṣe òkú ọmúlérú tí ò nítumà òkú ọmúlérú tó nítumà náà ni ọlọ́ni bima faddala Allahu ba'dhum 'ala ba'd akọ́kọ́ ń tọ́ sọkùnrin dòpọ́ múlẹ́rọ́ fóbìnrin náà ni àjùlọ tí ọlọ́run ọba ṣe fọkùnrin lórí obìnrin ọkùnrin ọlọ́run gbéga ó fún wa lọ́lá lórí àwọn obìnrin ọlọ́run lọ́dọ̀ ọkùnrin ọlọ́run lọ́dọ̀ obìnrin ṣùgbọ́n àkọlé àti àjùlọ tó ṣe fọkùnrin kò ṣe irú rẹ̀ fóbìnrin fọkùnrin kò ṣe fi wí obìnrin obìnrin kò ṣe fi wí ọkùnrin ọlọ́run gbé ọkùnrin ga lórí obìnrin ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú alukur'an ó ní wa laysa dhakaru kal-untha ọkùnrin ò dàbí obìnrin ọkùnrin kò dàbí obìnrin tó ọlọ́run bá gbé ọlọ́run ló fún àwọn ọkùnrin lájọ yìí olọ́gbọ́lá yìí ló gbé fún wa kìí sàwọn ni wọ́n ti ka ara wọn sọra wọn di gàba fóbìnrin. wọ́n máa sọ pé tí ọba sí àdáwò polo ẹ̀ náà wálé ayé lóbìnrin ọjà bíi sọ́dọ̀ ẹjọ́ pin. yẹ́sì tí wọn náà tó máa lo àjùlọ àtọ́látọ́lọ́ ń ṣe fún ọ lórí obìnrin tó máa lọ ńlòkulò tó fi wá jẹ́ pé ọrọ̀ adẹni tá a pè kọ̀ lẹ́sìn kò sì ní làákàyè. bima faddala Allahu ba'dahum ala ba'd ọlọ́run ló fún ọkùnrin lájùlọ lórí obìnrin kìí sọkùnrin ló ti ka ara rẹ̀ obìnrin lọ àkọ́kọ́ nǹkan torí ẹ̀ obìnrin kan á máa fẹnu wa rọ́ọ̀fù sọ́kọ yóò máa kọ́ ọkọ̀ wò kí ni ọjà mọ́ mẹ́wàá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ọlá àti àjùlọ eléyìí tó lọ sí ọkọ lórí wọn yẹn yẹn sábà fẹ́ gbà wọ́n bá ma lórí pé ọkùnrin làlùjáná rẹ òní náà rẹ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. bóòlù ṣe ń ṣe sọ́kọ rẹ bóòlù rò pé tupa ìwà àtọkọ rẹ yẹn sẹ́yìn àárẹ̀ ló ń ni àbí wàá bú. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. àtúbọ̀tán kálukú nínú àwọn obìnrin ó rò pọ̀ má báwo lòun àtọkọ rẹ ti ṣe jọ wà àti báwo ni wọ́n ti ṣe túká. torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àwọn obìnrin gbọ́dọ̀ lọ jẹ́ ẹni tí wọ́n máa ṣe pẹ́pẹ́ fúru fún àwọn ọkọ wọn tí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọkọ wọn ìsopọ̀pọ̀ máa bọ́ sọ̀rọ̀ ọ àti ẹsẹ̀ kan síwájú ti ẹsẹ̀ kan sẹ́yìn bí ẹni tó fẹ́ sáré àbáfọ̀ dákàrà àdí pé kí lọ já ma máa kan lójú pé ní tó bá fẹ́ sọ nípa sọ káfẹ́ sọ ní kò sọ mi sẹ́rú ẹ o gbogbo obìnrin tí wọ́n ń ṣe báyẹn wọ́n dájú pé kàtánù kàtánù màdìtàn tó bá ti mọ̀ ìkírí bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ òpẹ́ ọ àti pé pàpà gan ìwọ lásìkò kan tó fi lè máa ṣe pẹ́pẹ́ fúrú fún ta ni òṣù àlà kí ló wà ń bẹ̀ sí tọkọ̀ kó bára rẹ̀ tó dínà mọ́ra rẹ̀ láti wà lẹ́nu o lè kó ń bẹ̀ kọ́ wá bòmí gbà lọ. àkọ́kọ́ ọlọ́run ló gbé ọkùnrin ga lórí àwọn obìnrin. wàbí ma ànfọ́kù min amwalihim sábàbí kejì tọkùnrin fi jẹ́ òpómúlérò lórí àwọn obìnrin òun náà lówó táwọn ọkùnrin ná àti ti ná lórí àwọn ìyàwó wọn. owó rẹ̀ ti ná ẹ̀dá àkínì òun là ń ná ìtọ́jú obìnrin ni owó tọ́lá ní ká ná lórí wọn fún jíjẹ fún mímu fún tí wọ́n sọ́rùn ibi tí wọ́n gbé wọ́n ara ń tẹ̀ ná lé wọn lórí tọ́lá tó fi sẹ́yìn lẹ́ni tó ga jù wọ́n lọ yàtọ̀ sí wa ìrọ̀ lásán ọkàn fẹ́ràn àwọn ní òrí sọ̀dá àkísán wọ́n bá ti sìn ọ́ tí wọ́n rí pé owó ti bọ́ sọ́wọ́ rẹ wọ́n lọ́wọ́ sọ̀dá àkí ọ̀bọ báyìí tàlọ́ fẹ́ mú oúnjẹ lọ lé fún tẹ́lẹ̀ náà ọdún wa ń gorí ọdún ìgbà ń gorí ìgbà ó ti ẹ̀rọ olùkọ́ sanwó sọ̀dá àkìtì ń bẹ lọ́rùn rẹ̀. tọ́lá ń tí ọlọ́run sì fi fún ọ ní ọlá lórí obìnrin náà nù ìyẹn ní pé lè wọ́n pè é illatun murakkaba àwọn sábà fi tápá kan gbé apá kan tó gbé tó ni nítorí sábà fi kan ní kọ́lá ló gbé ọ̀gá sábà fi mí lówó tó ọ̀nà àtẹ̀tẹ̀ ọ̀nà. kò wá náwó kankan lórí ìyàwó rẹ ìyàwó ló náwó lé ọ lórí sọkọ ni wọn àbọ̀ mọ́ torí ẹ ọ̀kan nínú tó sọ ọ́ dẹni tó lájùlọ lórí ìyàwó rẹ̀ èèpé tírẹ̀ ní àwọn náà sọ pé tọ́ bọ́lá máa sọ pé ọdún wo gan-an nínú ìgbésí ayé rẹ lọ́ra kóńgò gàrí wálé ámbọ̀sì bá sí i pé ìwà ìwà ìjẹláńfún sọ́fìtà ni ó sì ra kóńgò gàrí wálé ọ̀daràn. torí ẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ pé ń sojúṣe ara ń tọ́ sọ ni ń ọkọ orí ìwúra ni ọkọ pangolo. wọn á ní ọkọdà ìdí rẹ wọn á lé táǹdì ránù ọtọjú lé ọtọrọ rẹ ránù a máa náwó lórí ìyàwó ẹ bẹ̀rẹ̀ látòrí sọdáàk ìnáwó àkọ́kọ́ nù lẹ́yìn náà bùkátà tìyàwó rẹ yóò jẹ yóò mu ibi tí ó gbé ntí wọn lọ sọrùn. ọmọ bá gbé èyí sì pé gbogbo ńtọ́lọ̀ ní kò wọ́n mójútó wọ́n da ya dara dáhùn dára rẹ̀ ọlọ́run ní dọ́ dábùkátà rẹ̀ nítorí kò sojúṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. náà ọlọ́run àwọn obìnrin rere wọ́n ní fàṣọlẹ̀ hàtì nínú àwọn obìnrin tó dáa àwọn obìnrin tí wọ́n sùn wà àwọn obìnrin táwọn dáa tí wọ́n máa tẹ̀lé ti Allah kọ́ni táàtún àwọn olùdúró síláwọ́ àwọn tí èyí pàṣípò tí wọ́n ṣòfò tí wọ́n fi ráàlì ń di òfófó léde ká sorun wájú pọ̀ mọ́tì pàkọ́. àwọn jẹ́ olùfàṣípò wọn ti sin lọ hafidatun lil ghaibi bima hafiz Allah. àwọn ẹni tí pé wọ́n sọ gbogbo nǹkan gbogbo nǹkan tọ́jú tí agbépamọ́ sí wọn láà. pẹ̀lú bọ́lá ti ṣe ní kí wọ́n sọ wọ́n sọ àwọn èsì ọ̀daràn bẹ́ni tó dáa pé kò sẹ́ni tó ṣẹ́wọ́ sí ọ̀daràn wọn tí wọ́n ní dá lò irú àwọn obìnrin bá àwọn èsì obìnrin rè obìnrin rè wọn náà lóbìnrin tó pọ́kọ rẹ̀ nìkan òun ló lè rí àṣírí rẹ̀ ọkọ rẹ nìkan ló ní. kìí ṣe ìyàwó ọkùnrin kan àlè gbogbo jamaat a'udhu billah wọ́n máa sọ abẹ́ wọn pẹ̀lú bọ́lá ń ṣe ni kí sọ àwọn sọ̀rọ̀ àná kìí sọ ń rẹ́gbẹ̀ẹ́ wọ́n yẹ sọ rádaràda. Rada pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin tá a bá wá àyà yìí wọ́n ti wọ́n ti bọ́ ha wọ́n fìdí rẹmi. ọ̀fẹ́rẹ́ olóko ọ̀pọ̀ ọ̀fẹ́rẹ́ òwe tó fẹ́ dáadáa ganu àtúntì sọ̀tọ̀ àwọn ọ̀daràn tí nǹkan bóbìnrin gbé láì sí igi láàrin wa. ọ̀fẹ́rẹ́ o ìdùnnú ọjọ́ kan náà ni ìyá fóbìnrin lẹ́yìn rẹ̀ ọ̀run ló kù. tí a máa ṣiṣẹ́ tí a tẹ pamẹ́sẹ́ kó lè bá a máa ọkọ rẹ̀ tánlẹ́sẹ̀ òfò tánlẹ́sẹ̀ kẹsà. àìtó bàbá máa ṣe mú ni má lè palákàrà. ìwọ wá ní ká dáwọ́ lé ní tágbára rẹ̀ ọ̀ká ọ̀fẹ́ àwọn olùkọ́ ọlọ́run lẹ́dàá tó sì sòfin kalẹ̀ tí wọ́n fa àwọn ọkùnrin sòkún lérò fáwọn obìnrin ó ní kìí ṣe pé mo kàn kìí ṣe gbígbéga tí mo gbé yín ga nìkan lọ́sọ̀ọ́ yín di òpó mú lérò àti pé owó tẹ́ ẹ máa ná lórí àwọn ìyàwó yín ó kún tó sọ yín di òpó mú lérò. ọ̀hún àná kankan. ẹ̀fọ́ pọ̀lọpọ̀ ìjà tí wọ́n parí náà tí ò parí àti tí wọ́n parí náà tí wọ́n parí sórí àbòsí ebi lórí kí àwọn ọmọ bọ́kọ̀ sóni. àwọn bàbá bàbá alábòsí àwọn ìyá alábòsí ti dá sọ̀rọ̀ àwọn náà máa lọ́wọ́ fi máa máa bọ̀ nsó torí kò ń tiẹ̀ obìnrin lọ́lọ́ ń da ìwọ lọkùnrin ìyàwó wọn bá wì obìnrin lọ́lọ́ ń dọkùnrin ọkọ lọkùnrin àbí àbí ìyàwó kò lè máa bẹ pẹ̀lú èèyàn kí wọn náà pàṣírí rẹ bò kò lè máa bẹ pẹ̀lú èèyàn kó ipáwọ̀ rẹ yá kò lè máa bẹ pẹ̀lú pẹ̀lú rẹ kó rí pọ̀ǹtọ́ ọba kò nǹkan mú jáde náà máa mú jáde nítorí pé téèyàn bá ti ná àti rí rẹ ó ṣòro sọ́nà ọlọ́run. gbọ́dọ̀ tilẹ̀ bá amani malika méjì máa ń sọ̀kalẹ̀ tí wọ́n máa bẹ̀ lọ ìwọ ọlọ́run allahumma aati mumsikan khlafan wa aati mumsikan talafan ẹni tí bá ń ná nínú tó fún máa fi mí rọ́pò fún ẹni tó ní tí kì í ná máa fi parun tètè. ẹnu olórùkpó fi rojọ́ níwájú allah tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà pé ọlọ́run èmi máa fẹ́ yàwó lé ọlọ́run èmi nìyàwó bí máa fún ṣùgbọ́n àṣojúṣe kankan lórí wọn nílẹ̀ ayé tó fi di pa àtúká oúnjẹ kọ́ ni mo rí pèsè fún wa aṣọ kọ́ ni mo wá fún wa ibùgbé kọ́ ni mo pèsè fún wa ọlọ́run sábà máa bá mi kíyàwó mi kó ṣe é ó tún ṣe é ó tún ṣe é. olùkọ́ ń ṣe òrégbè láìpẹ́ yàrá bí ìranù tẹ̀ ń ṣe láyé ni torí ìdí ẹlẹ́yìn kó ń kálukú wa kó rí pọ̀ ń sojúṣe rẹ̀ ó dùn máa dànù pé à ah, èmi nani nì òpè múlẹ́rọ òpè múlẹ́rọ ń bo ní bo ń bẹ̀. tí wọ́n gbọ́ òpó tó fi múlẹ́rọ tó ti já dànù tó ti wú dànù ìwọ́n rádaràda tó lè sojú ó lè sojú ṣe rẹ tọ́lọ́ ọba ní kọ́ máa ṣe. yóò sì ṣe dandan ọlọ́wọ́ bá ọbẹ̀ ní kankan kókó lọ́jà lè ọlọ́wọ́ bá tọ́ nínú ẹni láti wá wọn jẹ́ ń jẹ́ lómi. ẹ̀rọ aṣọ táwọn mi wọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ báwo nígbésí ayé àwọn mi rí wọn bá ti ń lànà kẹjọ jọ yín lójú torí pé àwọn ọba ẹlẹ́dàá ó ti kálukú fún tẹnìkan lè pọ̀jù tẹnìkan lọ obìnrin kan kan kọ́ máa gbé afọ́kọ rẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ obìnrin náà bá ń gbìyànjú rẹ̀ máa kàkà kó dúpẹ́ omi òsùnù dúdúdú ni bí ẹni tó sopa kò sínú ọlọ́wọ́ sọ ilé sáré o ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá yóò máa bò yín láṣìírí o ọlọ́wọ́ máa fọ̀pọ̀ rọ́pò inú mi dùn gan o obìnrin mi àmọ́ sọ kékeré ni kí ló ṣe ọmọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe fáwọn ìyàwó wọn láàkún kángára gbogbo lọ sí kó wájú o àbẹ́rẹ́ nǹkan mọ́ aláìmoore ṣé àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló ṣe léyìí fún gbàtọ́ ọba mọ́re lórí díẹ̀ pípọ̀ sí wọlé wá báyẹn. èèyàn tó kura ta tọwọ́ owó tó fi ra aṣọ sí ìyàwó rẹ̀ lọ́rùn lórí sísì ojú ń tiẹ̀ náà látàrí pé gbogbo aṣọ ìyàwó ó ti ń dèkítà ìyàwó wọn sọ fọkàn pé lọ́kọ́ àkókò kí ni kò wá ṣe àgbà ọlọ́run làwọn mọ́kà táwọn wá sọ ọlọ́run. Ah, subhanallah ok tọ́ba ń rán mọ́kà kọ́ ọ máa rìn òwò àbí. nínú ọ̀ràn ẹ̀kọ́ tiẹ̀ ní kọ́ rẹ́yàwó mọ́kà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àti mọ̀kọ́kùnrin náà yóò sọ pé kìí ṣe lọ́rẹ̀ sá lọ́la yẹn lọ́rẹ̀ yọ̀rọ̀ lásán ẹni tí òwò ń jẹ fúyàwó lọ́rọ̀ mọ́kà lọ́lọ́ tó náà fẹ́ bàbá tó ń gá ti lọ. táwọn máa rẹ́ yàwó bypass kan bẹ́ẹ̀ ni oṣù máa wínú. ìdáláwọ̀ sọ pé burúkú ọ̀rẹ́ ìyàwó rẹ̀ náà táwọn sọ pé burú. ọ̀rẹ́ kó lọ lọ mọ̀nà kájọ lọ kó lọ lọ sí ìtọ́jú ẹ̀yẹ kókó ń tó àwọn obìnrin à iṣẹ́ ńlá ń bẹ wájú yín kì í ti kẹ́kọ̀ọ́ tẹ́tẹ́rẹ́ kan náà dúrọ́ọ̀mù tó ti rọmi sí ètí ẹlòmíì ẹ̀ nípa ni tí òun lè fi wí nǹkan kan àfi bíi pọnpọ́n gbogbo ẹni tọkọ bá ṣe sí wà láì kò ní dúpẹ́ àwọn ìwà burúkú yẹn pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin míì torí pé ẹsẹ̀ ẹlẹ́sìn ló ń wò títí sáré láwọn ọ̀rẹ́ fò àwọn ọ̀rẹ́ àdánù kan wọ́n máa parọ́ fún bí ìgbà tó lé pé ní ti ń ṣẹlẹ̀ wọ́n sọ omi ìlú wọn. kọjá ọkọ ní pamá nítorí pé ọkọ òróró dáwọ pamá rẹ̀ ọkọ tiẹ̀ ń ṣe ń tiraka ọ̀rọ̀ ẹran two hundred wálé láàrin ọ̀sẹ̀ sọ́fù ẹ̀ mẹ̀dá o ẹnìkan ọ̀rọ̀ pamá wálé ẹnìkan ń gbìyànjú àti ẹran two hundred wálé lọ́sẹ̀ wálé tó lọ́wọ́ vic pẹ̀lú ògbó ọlọ́pẹ́ bá mú ẹ two hundred ọwọ́ padà di two thousand tọ́lá náà nù lọ́lọ́ọ̀. onye lè pé ẹyọtọ wà wọn bẹ́ẹ̀ ń di àrùn o mi ò sí elegbe n ti dáhùn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ ò sí fún ẹlẹgbẹ́ pé jọ lọ ẹlẹgbẹ́ rẹ̀ lọ ẹkọ ọ̀fẹ́. ẹ tún máa sọ kámi ó tún máa ṣe ti kọ pé bàbá rẹ màní o bàbá rẹ kò bó ṣe rí ni àbí wọn lọ rí nǹkan láti jẹ ti ni. torí di eléyìí báyìí ìmórí kú sẹ́ni mórí sẹ́yá tóbìnrin máa tẹ̀mí ìmórí hàn ọ̀pọ̀lọpọ̀ ọkọ gan kọ́lọ̀ ọkọ máa ń rìpọ́tù pé kí ẹ ṣe kó wọn máa bọ́lé ní ìwọ̀n bàbá agbára ó ṣe máa àìmórí ló ní òkúndì rẹ̀ àyẹ̀bẹ̀rẹ̀ mi sọ kékeré ni ìbá náà ti sọ pé dandan gbọ́dọ̀ ṣe àbúrò pé ẹ ṣe ẹ ṣe báwo ó ti dúpọ̀ ni torí fi ó ní man la yashkuri nas la yashkuri Allah ẹgbẹ́ láti kùnà láti dúpẹ́ fáwọn èèyàn kò lè dúpẹ́ fún Allah torí ìdílé yìí ọkọ̀kọ̀ bá àwọn ọkùnrin wí bàjẹ́bàjẹ́ wọn náà máa náwó léyàwó rẹ lórí o pàápàá jùlọ owó tó ní í fi pẹ̀lú tó lè mú wa tó lè mú wa wà nínú bíbò àṣírí pọ́nmi èèyàn lélẹ́yìí bíi jíjẹ bíi mímu bíi ń táwọ̀ sọ̀rọ̀ bíi ibi tá a gbé ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ kó pèsè lẹ́yìn fún ìyàwó rẹ̀. àmọ́ ọ̀rọ̀ amọ́tò fún mi ẹ ilé ọkọ kalẹ̀ òfin tẹlifíṣàn bẹ́ẹ̀ gbogbo tẹlifíṣàn kalẹ̀ kò sí dvd dvd wà ọ̀rọ̀ cd àbí àwọn nǹkan mẹ́rin gbogbo lóhùn lásìlà lásán ìmọ̀ntà fẹ́ fi ṣe dvd kọ́ tẹlifíṣàn ni kí wọ́n fẹ́ fi gbogbo lóhùn sí. ọ̀rẹ́ oníbàbẹ́ di adúpẹ́ fọlọ́ kọ́tún ra madras adúpẹ́ fọlọ́ ó kó aṣọ rẹ̀ bọ́ọ̀bù ọ̀bá aṣọ aṣọ tó ń fi ẹ̀ ń ró dákun tẹ́kíní sórí bẹ́ẹ̀dì jọ. nítorí pé wọ́n ti gbìyànjú alhamdulillah ẹ̀hẹ́n tẹ́lifíṣàn gbà mí àwọn obìnrin yẹn wọ́n máa la nǹkan mí bọ̀kọ̀ lọ́rùn tí ò ní lè ṣe wọ́n wá máa ti torí rẹ̀ banújẹ́ barajẹ́ ipa ah, irú irú irú irú irú ilé ayé àdáwò ló lọ wá. ilé ayé àdáwò báwo wọ́n á lọ sọ̀rọ̀ àrẹ sókun ìyẹn gbọ́dọ̀ mórí ẹnikẹ́ni tó bá ti lè mórí ọlọ́run máa ń sàlékún orí fún wa ni. wàá ìfẹ́ ẹ̀zẹ̀ náà rọ bókò. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ẹrántí ńgbà tó lu ọlọ́dà ẹsẹ̀ kéde wípé tẹ́ ẹ bá mo búra títí ẹ bá fi dúpẹ́ lórí oore tá a ṣe fún yín ọlọ́run ni mo búra pé màá ṣàlékún fún yín tẹ̀bí sáà mọ́rí kí ẹ lọ́ọ́ mọ̀ dájú pé ìyá tí ń bẹ lọ́dọ̀ mi lè kó ilé ìjẹba ọkùnrin ọlọ́run ọba ràn án lọ́wọ́ mọ̀ pé níta bá ti pè lójúṣe ẹni àìfirárì àìpá ti fẹ́ lomi torí ẹlòmíì ò sí tí ọba wá sí ṣíṣe ìjọsìn àìsí rẹ̀ ọ̀ràn ni bí bá ṣe àṣírí rẹ̀ ó bò dáadáa rẹ̀ ọ̀pọ̀ ilé rẹ̀ ó tòrò.

ní hajj dágbére àdéhìí kan tó ti síwájú àdéhìí méjì ṣáájú eléyìí àdéhìí tó tó pọn lórí olórí àdéhìí Abu Hurairah radiyallahu anhu olórí sallallahu alayhi wa sallam ó ní idha da'a ar-rajulu imra'atahu ila bí ẹnìkan nu pé ìyàwó rẹ̀ pé máa bọ̀ mọ́fẹ́ bọ́ọ̀lù máa bọ̀ bẹ́ẹ̀ ni. eléyìí túmọ̀ sí pọ́kùnrin ló máa ń sábà pe obìnrin pé kọ́ wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn tó bá dá wọn dára wọn títí tànàbí iṣẹ́ èdè kò ní darun ká lu ọkọ láéláé yóò máa ṣèṣe pé I don't care bàbá àwọn kóbìnrin bá wọ òkúkú wà ń bì inú rẹ̀ náà dáa tó tóbìnrin ọkàn ya negative kalẹ̀ ni tóbìnrin bá ti ya negative bottle water yẹn tóbi bá sì ya nẹ́gẹ́tìfù kò sí tàbí ṣùgbọ́n yóò padà kó bá jókòó rẹ̀ ńlẹ̀ ọkọ pọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe rí nu torí pé àwọn aláfíríkà á ní problem á ní problem pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó yẹ ká fi kọ́ àwọn ọmọ wa àìfi kọ́ wọn tọmọ bá délé ọkọ kọ wá ní sign it easy yóò wá lọ ọbẹ̀ yóò máa ṣe sí i bíi tírélà tó dákú níbi tọ́nà ti ga bóyá ti fẹ́ tì akramakumullah tóbìnrin bá ti wà lé ọkọ ọgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ burúkú gidi nínú àwọn ẹ̀kọ́ tí ó ní olóòní kan mọ̀ pé ọkọ rẹ yẹn pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ pé kìnnì kan ìhòòhò kìnnì kan amẹ́jẹ̀ǹjẹ́ orí eléyìí jẹ́ ní tètè bò ó kìnnì kan wò di ọkọ rẹ̀ nù òfin ṣẹ̀rí àṣọ ìpín kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó máàna hàdà oná ni pé ìyàwó rẹ wọ́n ló ní ọkọ rẹ tí ó ní kí ló sì fà á tí ìṣòro àfìsè bẹ́ẹ̀ sẹ́lẹ̀ ọkọ̀ gbogbo ìbàjẹ́ ọkọ̀ gbogbo ìranù ọkọ̀ gbogbo pálapàla rádaràda kí ni ọ̀wá ní mú àwọn èèyàn sì bàjẹ́ kí ni òní mú wọn sì ranù kí ni òní mú wọn sí pálapàla kí ni òní mú wọn sí rádaràda. òun náà ni kí ó jẹ́ pé gbogbo tí máa mú kó lé ọkùnrin kó máa dàbí ìgbà tó fẹ́ ro fún papò ọ̀rọ̀ lu obìnrin yọ ọ̀rọ̀ obìnrin mú ẹ bá mú ẹ bá ń fa Islam fẹ́ dínà gbogbo ẹ̀ ìwọ ló níyàwó yìí kí ló ń sẹ́nu mi gbé sára síyàwó rẹ̀ òní. ẹ sọ nǹkan yọ kan gbogbo àwọn abáyéjẹ́bìnrin wọ̀nyẹn àwọn olùrìn ìhòòhò àwọn ọkọ fẹ́ sàlùbáríkà rárá tó fẹ́ lé àwọn ètò ti wà lé ọkọ dànù kí ni wọ́n tó sára sí ìyàwó rẹ̀ náà ni. kò sí dínú tálẹ́fọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fi sọ pé tí wọ́n ti lọ rẹ́bìnrin kan wọ́n yà kọ́ ìsira ni báyà ojú rẹ̀ sọ́kọ sí yín ni lọ́fẹ́ lọ́fẹ́ mi ọkàn yín lọ́fẹ́ máa wá wá wá sílẹ̀ jẹ́ bàbá ìyàwó rẹ̀ ó rí i pé gbogbo ntẹ́lẹ̀ ò gbé ara ó ti fẹ́ da tiẹ̀rú níyàwó rẹ̀ náà ti kí ni ìlànà náà ní lára ìdí sì ló ti Islam fi sọ pé ẹni tó bá rí kó wù ọ́ dáadáa nìkan fẹ́ o because àwọn mi ò mọ wá wàá wí lọ́la pé ẹ dákun ẹ mọ́bìnú adájọ́ èmi náà sì kọ́ lọ́dọ̀ ètí mo fẹ́ o ó dùn rẹ̀ tó ṣe mí síbìrì náà ni òjò wù mí dáadáa mísímísí tó sọjú wo dáadáa ṣé mísímísí yóò jẹ́ ẹlẹ́jọ́ gbé. bẹ́ẹ̀ bá ti ní jẹ́ ẹlẹ́jọ́ gbé rẹ jẹ wá mí tó sojú gbangba nígbà tó kó gbangba ló wọ̀. Islam gbogbo ọ̀nà tí yóò fi ọ̀daràn ló ti di. ẹ bàbá pé àwọn èèyàn tí ni àwọn ètò wa sọra kò ó ti ń kò ti ń wé dáadáa kó tó fẹ́. ó tó bí mo ṣe ń kò tó bí ṣe ń má bínú ẹni lọ mọ kó sara ọ lọ kò tí wàá lẹnu gbogbo lẹ́yìn. àmọ́ lẹ́yìn ìgbà tó lọ́ra ti wá ní kó orí ìtọ̀ ń fẹ́ òtún wọn lọ dáwọ́ léra nù kan àbùkù àbùkù ju olóròǹbó lọ torí fẹ́ra wa wọ ìyàwó náà ojú ọ̀fọ́ ojú ọ̀fọ́. bàbá tó sọ pé òun fẹ́ fẹ́ ọ ọ̀dọ́ tó sọ pé òun fẹ́ fẹ́ ọ orí dáadáa olówó ọ ẹ mọ̀ pé ẹ̀yìn tọkùnrin bá sọ pé wù mí lẹ́yìn tóbìnrin bá sọ pé wù mí ètò ìbẹ̀rẹ̀ wọn fà ó kéde lọ kọ́ni di lọ́la kọ́ máa sọ pé tí ọba ti tẹ àdánwò tó gbé mi kọ lọ mo là dáhùn náà ń gbé mo là dẹ́rẹ́sì rẹ̀ ah. kálukú ẹni tó wù lọ fẹ́ kò ní ìkọ́ra di lọ́la kọ́ mọ́ wù àwọn ọkùnrin sọ́kùnrin pé ah, tó bá tiẹ̀ jẹ́rú ilé lọ fún ara ẹni kò bá ti dáa jù irú ẹni tó fẹ́ ọ náà lọ́lọ́ fẹ́ kọ́ fẹ́. àwọn nǹkan tó wá rọ̀ mọ́ mo ti fi ọ̀pọ̀ àìpé inú máa mú kéèyàn dọ̀ dára ọkọ̀ tó ló wù ọ́ ọlọ́yà ayọ̀ òun òun fẹ́ bọ́ ọ sẹ́ẹ̀ni bínú fọwọ́ ti sọ sọ̀rọ̀ tó bá jọ̀rọ̀ ẹni tó nílà ká ẹ̀ àbúrò bínú àwọn tó bá jọ̀rọ̀ kátikáti ọ̀rọ̀ àwọn ọ̀hánà èso ní bínú láti jọ ṣẹlẹ̀ ni pé mo ń wò pé ti di olúwa rẹ lọkọ̀ yẹ kọ́ yẹ pé olúwa rẹ lẹ́ẹ̀ máa bá sùn ẹgbọ́n kò burú ẹ̀rọ ayùn ẹ̀rọ ayùn ọ̀gbìn lọ́ọ́ gé kọ́ sáìzì. ọmọ kọ́ sẹ́yìn òsì ẹnu ọmọ bá ni bí ìyá ẹsẹ̀ bá bàbá ẹ̀ yí débi kó bí wọ. ètò ọmọ akọkọ yìí ẹ máa bí láàrin ọlọ́run fọrẹ́tì. ọlọ́run wa sọ pé bínú sà ìmọ̀ <laughs> òun náà lọ́sà ìgbà bẹ́ẹ̀ ń bí ọjọ́ ìgbé sọ ọfẹ ọ̀nà ọ̀fẹ́ wọ́n mú wa mi mọ́ mú wa kò ní di lọ́la kò ní di lọ́la. so Islam ti da àpọ̀jù rẹ̀ ti lẹ́ni tó wù ọ́ nù ọkùnrin náà ìwọ ọkọ ya o mo bá sẹ́yìn kọ̀ yọ yàrá ni ẹgbẹ́ rẹ́dì gbọ́dọ̀ jẹ́ bí o kan. àkàrà kò wọ́n kò nídìí ká máa gbẹ́jọ́ wá igi mo pé dáhùn ni. ìwọ náà tó bá ti jọ́ pọ̀ ń sojú tirẹ̀ o yéé ti pọ̀ o bàbá ahun burúkú jẹ ó sì lọ́ọ́ ya ọ́ yá ń àbótógẹ́. so tẹ́lẹ̀ bá yé wa ẹ̀yin ìyàwó àìkùnrùn fọ́kọ kọ́mọ́ bá dẹni tí ó ṣègbè ó léwu bàjẹ́ ọkọ rẹ lọkọ rẹ ó lè jẹ́ pé àwọn kankan kọ́ ríra nípa ọkọ rẹ yẹn at that very moment ó sọ fún un ntọ́rú tí korun fún yín o àmọ́ ẹ dákun ẹ brush mo rò pé yé ẹ pé ń bu ọpẹ́ nù rẹ̀ o ẹ dákun ẹ brush ẹ dákun tọ̀ lọ mí lè korun fún yín o àmọ́ ẹ dákun ẹ lọ ṣáwà mo sọ pé ẹ ti wẹ̀ méjì o ẹ lọ <laughs> so gbogbo orú àwọn kan yẹn ó systematically explain yourself. kò ní sí wàhálà kò sì ní sínú oru fún mi. so torí di eléyìí báyìí ah pé mo kó oru fún o sẹ́wọ̀n bẹ̀rẹ̀ sí báyìí ṣe lé nìsín sẹ́ni àfùfú lẹ jẹ ẹ̀yin ò nílò ṣe jù bá ń lọ ẹ má pa o ẹ̀rí pẹ́ bẹ́ẹ̀ lálẹ́ kò sí wàhálà wọ́n lọ ti máa sọ oúnjẹ tó máa gbogbo onú ti wúwo àbí wa.

a'udhu billahi minash shaitani rajim torí di eléyìí o gbọ́dọ̀ kórun fọ́kọ rẹ̀ mọ́tì sọ́ra rẹ di pay before service sanwó yàpọ̀ ẹ̀wò kó o tó jẹun má sọ́ra rẹ di bẹ́ẹ̀ ìtàn obìnrin mi ṣe ni àwọn by the time tọkọ rẹ bá lọ yá ọkọ̀ gbọ́dọ̀ ni gbogbo ọ̀rọ̀ kan tó ti jí pẹ́pẹ́pẹ́ lọ́kàn rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ni kéde yóò ní ọ́ sign check tó bá sign check fifty thousand ọ̀ya nígbà tí èsì pa lọ́lé àjẹwò gbóbìnrin mi ṣe máa ṣe nù kọ́lẹ̀ mi tún sọ fọ́kọ pé ilẹ̀ tó ní lókè odò tó sì mélòó la pè náà rí ìwọ náà bá máa kà bóróbóró torobìnrin ti mú ọ ẹ wọ pé ọtí mẹ́wàá ni ọ̀dà ọkọ̀ méje ó kọ́ mi. obìnrin oburu pọ̀ méje pọ̀ ọ̀dà mélòó ni wọ́n lè kọ́ ọ̀gá tiẹ̀ sí mẹta ọ̀dà kọjá fifty fifty ọba lọ gbé ìwé ilé wa torí mu àfi bí tí amú yẹn ò ní ṣe má bàbá kọ five to five níyàwó tó gbà ó lè owó tó fún mi tó fi dá mi lóko òwò ọ̀ ti sọ̀rọ̀. ọ̀dà ìwọ náà bá ní bí ẹ lò torí wọn náà alára náà bí ẹ bá ti dì bẹ́ẹ̀ gbogbo àdéhùn rọ́lọ́ máa ṣe bí ẹ lò ó ní ah, tó bá kọ seven million náà kò burú ó náà ah, kò burú bá ń gbé chẹ́ẹ̀kì àbá tilẹ̀ bá ti mọ kí ló tètè ṣe yóò tètè lọ káàṣì yóò lọ káàṣì chẹ́ẹ̀kì ni torí kó tó di pé ń bá báńkì sọ̀rọ̀ torí kìí ṣe fíṣẹ́fì láà ló ṣe fún lówó yẹn obìnrin náà gbọ́dọ̀ lọ gbọ́n o ó dìyàn rẹ̀ sùn ọjẹ́ bàárẹ̀ gàrí tọ́ba yẹn pé ọmọ bá kánú níjọ́ tí ọmọ pálábá rẹ̀ ó ṣègi ó pò ṣeun ó pò ṣeun obìnrin ọ̀gbọ́dọ̀ nítorí pé à ń bára ẹni lò ìjọsìn ìjọsìn àwọn sábà ní aa wà nàbì ti máa báyàwó rẹ̀ lò tí gbalada. anábìrin tó bá ṣe zina ńkọ́ ṣé yọ gbẹ̀sẹ̀ wọ́n ní yọ gbẹ̀sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ní tó bá pé ìyàwó rẹ̀ ní bá ládàá ni ọgbà. kì í ṣe kékeré yẹn ọ ya ẹni tó ṣe pé ẹnu tiẹ̀ ó ti já géètì